àwọn àwọn ìràwọ̀ tó kù tó ń gba ìtẹ́lẹ̀ lára sí oòrùn ìtẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ ọkùnrin torí tẹ́lẹ̀ ọ̀pá wa wọn lórí lọ rẹ̀. Kò ìyẹn tí wọ́n ṣe àṣẹ́sù nípa pípọ̀ tí ò sí ìwọ̀ ìmọ̀lẹ̀ rẹ̀ ti wà ní tó wá lọ láwọn òkè tí ó yàtọ̀ àti ìdí ọjọ́ ayé kan òkè kankan tó lè sọ fún wa pé ó mẹ́rin kan seventy gan fifty gan kọ́là ten gan òòrùn lọ láti òbí ẹ̀ kó lọ àmọ́ ṣé ìjọ́lẹ̀ ta tí ò fi ọ òjì òwá ló ń tẹ̀lé ọmọ ènìyàn wípé òwá ìjọ́lẹ̀ ta o yàtọ̀ sí àwọn orílẹ̀-èdè tí aláàtà wípé òòrùn ó tó báyìí ìdájọ́ tí wọ́n ò ní wọ́n bẹ̀ ètò kan ní lọ́wọ́ ìfọwọ́lẹ́ àwọn sáà nígbà tí àwọn ayé yìí àwọn ilé tí wọ́n fa ẹ́sì pẹ̀lú ìsọ̀n bí a sọ pé òun àtòkù pápálẹ̀ ìbọn òjẹ́pàlẹ̀ ṣé nínú yẹn tí o pè ìlú yẹn tó òkú wọ̀ bẹ́ẹ̀ bá lè kó òkú wọ̀ bẹ́ẹ̀ adẹ́kọ̀ òkú adẹ́kọ̀ ló pàtó láti pé wàṣẹ́ tún tẹ́lẹ̀ lè mú ìtàkọ́rẹ̀ àti ìṣẹ́ra àti ìṣẹ́ra

òun fún akéde àsìkò tí ẹni tó bù ẹni sì bù ní láàrínkà. láàrínkà tó kọ́ sí ìmú ní àti ìdí àárín. àìsèta ti ní kí ẹ̀ ìṣẹ́gun náà wọ́n náà náà ìṣẹ́gun náà wọ́n ti múra yìí lórí wa ìṣẹ́gun náà bù báyìí tó bá ti wá lẹ́wọ̀n tó rẹ̀ lé sí.

ọ̀pọ̀ ṣáyà tó lábẹ́ tẹ̀lé yìí lára mi ní ṣáyà lára mi ní báyìí rẹ̀ yìí kò sọ́kùn náà pé òun bẹ̀ kéde ó wọ̀ rẹ̀ àtẹ̀wé wọn kú òní ti tó òun lè rí ìdílé. Wàṣà ìdájọ́ ìlú mọ́tà àlàyé ìfọ̀rọ̀

tó ṣe làlábí ní látàkì ìṣẹ́lẹ̀. لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن ẹ má forí balẹ̀ fún òun ìdẹ́gbẹ́ dáadáa lè fún rẹ o ẹ sì má forí balẹ̀ fún òòtà ìdẹ́gbẹ́ dáadáa fún rẹ o àmọ́ ẹ máa fi ọba tí ó dá wọn àlẹ́ rẹ̀ àṣẹ ìṣòro ọ̀rọ̀ rẹ̀ màlúù kùnú bàbá ìfọ́nìlá. inú àwọn ẹ̀rọ tó wọ́n gbani wọn àwọn náà tẹ̀ láṣẹ ẹrú wọn tí wọ́n tẹ̀ láṣẹ owó wọn. wọ́n ti kọ́ won náà wọ́n kọ́ ọ́ Semua kalau fokus pada kata-kata mungkin dari cara lagi al-Qadar. Apa semua lagi ini mengkulit Allah Allah itu bakal ada kita lima ribu. Wal fakar fakkarna dan orang fadarnahu lahi. Ayat Allah Subhanahu wa Taala oleh kami orang ini ada adik dia. Lepas itu observa a que ocurre. E une observa la energía. Allah es Dios, la que lo asocia y peregrina, no se peregrina. Manazi ìdáhùn mẹ́rin ìdùsọ̀kalẹ̀ ìdùdúró sí tó túmọ̀ sí àti oṣù pàtàkì nínú nínú rẹ̀ wípé ọ̀rá ti nìkan sí nìkan ó túmọ̀ àwọn tíṣẹ̀ lórí rẹ̀ lókè lóṣù tàbá kọ́kọ́ yọ lápára èyí ìlànà jáde ìlànà ìlẹ́tẹ̀sù tó jẹ́ ìlànà ní ìlẹ́tẹ̀sù tó bá sun ẹ̀ka lápára èyí búra rẹ̀. Oye, àwọn ọmọ tó ní orúkọ gbogbo tó mẹ́ta kọ̀ọ̀kan tó fi ń gbéra láti ìgbà síbi tó gbajúmọ̀

làwọn àkọsílẹ̀ wa pé àwọn tó bá rí kan àwọn tó bá aláàbẹ̀dẹ̀ kò ní. ṣé wàá tẹ̀lé pẹ̀lú àtẹ̀lé wa pé owó ni ẹ̀ ń gbé. lórí kò kọ́ sọ pé wọlé ilé owó ọ̀dọ̀ sùn síbẹ̀ bá ti ṣe pẹ́lẹ́ ẹ̀rọ orí òṣùṣọ́. kùrúkùrú ìyẹn pé àwọn owó bá wà tẹ̀lé wọ̀ sílẹ̀. yóò ṣe bá dé ni wọ́n ló sùn ní náà pé wọ́n ò lè ọ̀rọ̀ wa. Climate weather conditions sáfẹ́ yàtọ̀ sí ọmọ nígbà tí ìgbà tí wọ́n ń gbàgbọ́ ìgbà tí wọ́n ń rí lórí ìgbà rẹ̀ lórí ìgbà ọ̀sán bẹ́ẹ̀ lọ́wọ́ ìṣòro káàkiri ìwòrò tó ṣe ń bàtà tó ṣe káàkiri ìgbà tí wọ́n bá wọ́n bá wọ́n ṣe ẹ̀sùn tòwẹ́rẹ́ àti ọkọ̀ ní pé sẹ́fẹ̀ ni wọ́n ti mẹ́rin ẹ̀ṣẹ́ ìwọ́n wà lọ́wọ́ òkè. tòkábà wo àwọn tí wọ́n ti fi ṣẹ́ wà lọ́wọ́ òkè nínú kọ́ńtà kàtà sọ̀rọ̀ sí àwọn ọ̀dùnkún yìí náà sọ̀rọ̀ lọ́wọ́ ṣẹ́ ẹ̀ ṣe wò ní wò ní ẹ̀lẹ́ wọ́n gbóyè àpáta lọ pẹ̀lú oníṣẹ́ òṣèlú mọ́tò sí wọ́n gbóyè àpáta lọ láti lọ mú ṣúṣẹ́ ìlú tó súnmọ́ ní ẹ̀ tó ti wá sáré ìrẹ̀lọ́. wọ́n ربنا فلا إله حتى pé òun tàbẹ́ rí yóò ọ̀dá wáyé wẹ̀lẹ́ alábìwẹ̀. Wọ́n kọ́lọ̀ ọ̀sán náà mẹ̀lẹ́síà aṣọ ìbùsọ̀ kalẹ̀ tuntun ìbùsọ̀ tó ní tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní twenty eight ní ilé owó wọ́n lọ bá wọn fi ẹ̀fẹ́ dé. Tó jẹ́ kọ́ńtọ́ọ̀tì múfẹ́ẹ̀tì òṣùpá. Ilé ilé wo ló wà lẹ́yìn ilé òṣèlú rẹ̀? القمر والشمس قطبانا كان أبراهيم بكذا لا تتكاثر في الدين أقول مصطفى هو الذي جعل الشمس fún ọdún wá sọ lẹ́sàn-án ó ní pàtàkì kékeré ábàámi yóò wà ní ṣùgbọ́n à ìwà ṣùgbọ́n kánádà wo ọlọ́dọ́gba ti gbà yín jẹun. tó wà ló kà àwọn nípa fáyì àwọn náà wà ló pé nínú mi fà ẹ́ sí ọ̀dùn sọ̀rọ̀ wọ́n lè ṣe owó wọn tẹ̀lé tó pọ̀ púpọ̀ tí wọ́n rí irinṣẹ́ láti àlejò báyìí nǹkan ti nineteen eighty seven èyí tó lè fẹ́rẹ̀ láti tó pọ̀ jù ó sì pọ̀ jù lára mẹ́ta tí wọ́n ti ọ̀gá rẹ̀ lamẹ́ríkà ìyẹn ṣẹlẹ̀ ní eight of november in two thousand seventeen ó lọ́dọ̀ ní kíláàdì àwọn onímọ̀ àjẹlẹ̀ wọ́n tó parí pé ìdásí ọ̀dùnkọ̀ ló pọ̀ nínú kẹ̀sì ló kẹ̀ lọ ó wà sọ pé láti ọ̀gá àti ìdúró ṣe fẹ́ lórí lórí kíá àlàyé ìjọba àti ìjọba àti ìjọba àti ìjọba àti ìjọba àti ìjọba ṣé ìyá rẹ̀ ṣe ẹ̀rù wọn ọgbọ́n láti lọ ẹ̀rọ bí àná. Àlẹ́bí wọn ṣe kọ̀ láti lọ òṣù. Ìrún fífi àgbà tí yóò lè tó lè fi àtẹ́lẹ̀ láti àlẹ́ yóò lè bàálẹ̀. Sọ àsìkò tí àwọn ìran lọ ń ṣọ́ lọ́sì fọba láàrin. Sọ àwọn onílàkẹ̀rẹ̀ láti mú ẹ̀ tó fi sẹ́nu wa. Àwọn onílàkẹ̀rẹ̀ tó wà wọ́n ṣe irú tó bẹ̀rẹ̀ every moment. And what should we do? What should I do with you? Therefore, this one must be said, ah, is a key to woman. She was studying it for many years, they could change. One change here, they would say, so, what should I tell you? Ọlọ́pàá ọlọ́pàá káàkiri pé òjò máa rọ̀. Ìgbàlẹ́ ẹgbẹ́ sọ̀tà ìwé òjò wọ́n lè kọ́ wọ́n lè rí àwọn àlejò méjì. Kí ló dé kọ́ ọ̀sán wọ́n ti ti bọ̀ lò wípé òdòdó àwọn ọmọ yẹn o yóò lè kọ́ lóyè wọ́n lè sọ yóò padà lè lọ sọ. Òdò ẹ̀rọ òwe kan wọ́n ti ṣe òkè ní òkè. Ó dájú sí òkè àlá àtúndà mi. والأرض قدرنا من هذه أعداد كانوا يقولون لا يدرسوا يا compartir o revelação, o nosso trabalho de Deus. E é a nossa lei, sobre a nossa lei, o meu trabalho de Deus. ولله المساعد كلها wọ́n fi pàdé ara wọn wọ́n lọ́lá ìlú sáré kò náà o ẹ̀ ilé ẹ̀ tú ilé ẹ̀ máa àwọn ọ̀sìn láti kó wọn. báyìí kò ní kó gbọdọ̀ báyìí báyìí bàbá àtàlẹ́ ẹ̀rọ orí òun ló ti tẹ̀lé wọn kọ̀ọ̀dà orúkọ ọ̀dọ́ kan ọ̀dọ́ kan orúkọ wọ́n lábẹ́ nípa àtẹ̀kọ̀ làbẹ́ lápẹ́jà lè dé tó bàbá yìí rẹ̀ tó ló ló máa dẹ́kọ̀ dé bàbá yìí rẹ̀ tó tó fẹ́ dàbí lẹ̀ ẹ̀kọ́ rárá ó lo àkàtú ní ìlà oṣù sọ̀rọ̀ gbogbo ìkéde ní agbára tí بالنسبة للشمس وبالنسبة للقمر عكسه والسلطان في فلك انه هو قدر رحلاته يسمعون والنور كتاب رب الجبل سبحان الله الكريم لكن النور من الغرفة وهو الذي خلق الليل والنهار والشمس والقمر بكلام يسمعون إنهما بالبلد يشربون وانتما وقلت من هو ذلك إنه بريد على تدور بالبلد السماء وهو قرآن وآية ọ̀sán yẹn bí ọ̀sẹ̀ sì pé bóyá ní ìlọ lórí àbàlá lọ. ìgbàjúmọ̀ nǹkan ìgbàjúmọ̀ ìgbàjúmọ̀ rẹ̀ ò sọ bí òfin kò lọ sọ bí ọlá káwọn ní káwọn obìnrin ọlọ́run tó kéré lórí lọ́dún lórí ọkọ. ẹ̀rọ káwọn bàbá ń gbé arẹ́rìn mùsùlùmí ìyá mùsùlùmí bàbá mùsùlùmí. bàbá ẹ̀rọ sọ wípé àwọn òbí lọ́dún lọ́dún lórí káwọn ọmọ pé àbúrò àti ní ọkùnrin ló lọ. Sọ́kọ́ àbẹ̀ àti kọ́lá àti ẹ̀rí nígbà ní ìdílé ìyàwó tó ti rẹ́rì. Tó wọn là lówó àti àìsàn tí o bá yẹ kó wá fún obìnrin. Wọ́n lọ wá fún àwọn ọmọ àwọn ọmọ tó wà fún ìkó fún wọn ní wọ́n ní ìgbà ìbìrì. Ìgbà àti ìgbà ìgbà súnmẹ́lì ẹ̀rọ òkè ìgbọ́dá sí lórí àti bá lé ìgbà ìbìrì àti

Della manifattura che hanno i giorni, e sono contro con le realtà. Guarda che l'anno, vedete, quella che sono le parti anche, anche se sono le parti anche, o che è un ultimo anno, lei può dare un po' di tempo. Di solito le parti anche. O che sono le parti anche, o che sono le parti anche, sulla nostra università. Guarda che lo che ha, guarda che fa la مرة سبعة مثلا مرة كتير والقرآن العظيم مرة سبعة سورة سورة الإخلاص تقع في سلسلة وزنة بالرواية الصحيحة لفضل القرآن Gbogbo ẹgbẹ́ rẹ̀ pé mo wá rò fúnra mi lókè alára ìdí. Bí kò bẹ́ẹ̀ tẹ̀ pé àwọn àmì agbára sí alára bí òní ń fún ẹ̀ lórí pé káwọn ẹ̀rọ máa bá ti àwọn tí ò yẹ kí wọ́n tó wọn. lórí pé àwọn ọ̀rọ̀ tó máa bèrè àyà ó lè wà á yẹ kó. wà á yẹ kó láhùn àìnà ìyẹn ní àmìní kóra àtàwọn mọ̀lẹ́ni. àbílẹ̀ yìí ààrẹ kò dààmú àwọn tí ò gbà pé òun bẹ̀rẹ̀. àná àmàlìlà gbòòrò ìyá dàhùn. sẹ́wọ̀n ìpa ní àmàlìlà àwa ọwọ́ ọdún ìgbàgbé lọ́wọ́ sẹ́yìn àwa àmàlìlà gbòòrò ìyá dàhùn àwa àwọn ọmọ ọmọ wọn. ní pàṣípẹ̀ yẹn ìyẹn ní pé nígbà tí aláàjápa lẹ́sìn ìdìbò alẹ́sìn ló wò tó rẹ̀ ní tó rẹ̀ pamọ́ rẹ̀ tí ó bá lẹ́sìn ló wò. kò lè ra ilé sí ìyá nínú kó lè ń dáwọ́ jẹ ìyẹ́sílẹ̀ yìí. wọ́n

ìgbà tí wọ́n gbọ́dọ̀ ìjọba tó bẹ̀rẹ̀ sí ọ̀gá padà káàdì ìdìbò rọ̀ wá torí pé gbogbo wọn àdéhùn àrẹ ìjọba kò kọ́ lọ́wọ́ tàwọn ọkọ̀ fún ara wọn wọ́n lórí ni wọ́n lọ́wọ́ ọkọ̀ ìbáraẹ̀ ká kọ́ lábá ìlú ìjọba ọ̀kan láwọn ìgbà tó lọ wípé tó bá jẹ́ pé sùúrù aláwọ̀ tó tó fi ṣe sùúrù sí èdè ti wọlé aláwọ̀ èdè tó ní ó ti kọ́kọ̀ ká tó wá sọ wípé ọ̀gá yóò rà wọ́n ní ọ̀gá náà ti fi wọ́n pẹ̀ òbí náà àti ẹ̀rọ rẹ̀ tó wọ́n pọ̀ aláwa kọ́lá ti tẹ̀lé nípa àwọn ìka àtìmọ́ náà gbòòrò ìlẹ́ta àwọn àwọn ọmọ ọmọ wọn ní ìlú ìlú àwọn òṣèlú àkókò ọdún bá bọ̀ wọ́n lẹ́yìn kí ló lọ́ fi lọ bò mí yà á rí ní ìjọ kọ̀ọ̀ àn eléyìí ní ẹ̀fà tí fẹ́ wọ́n kọ̀ọ̀ àn àti ìjọba bá wá sọ́ọ́ wọ́n ti wọ́n lè tún ní ìyá sí bàbá àná wọ́n ti wọ́n lè fi ọ̀nà ọmọ wọn tó kò tẹ́lẹ̀ tó lórí yẹn bọ́ọ̀lù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òkú wọ́n àjọpọ̀ yìí bàbá àná àgbàdúrà gbòòrò ìjọba àwọn bàbá àná rí àwọn aláǹkó ọ̀dọ́ lọ́pọ̀ ìlú ìlú náà ṣòro. wọ́n ti tẹ́ gbogbo nípa yẹn ẹ̀fẹ́ nípa ara rẹ̀ ọ̀dà lọ́pàá wáyé àwọn akóyè sí wọn àti ẹgbẹ́ tó wọ́pọ̀ ó ní sọ pé kí wọ́n wọ ọ̀pọ̀ yẹn wà láti sọ sí ní ìpínlẹ̀ ìgbàlódà tó iná mú fura kú sọ́wọ́n tó kọ́ fúra kí wọ́n wọ ọ̀pọ̀ yẹn àwọn tí wọ́n fara kú ọ̀pọ̀ wọn fẹ́ ọwọ́ àìsàn agbára rẹ̀ lórí rẹ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn alágbára sọ̀rọ̀ mọ́ bọ́ sí agbára olómi. Wípé ọkọ̀ tó ń gbé ayé rẹ̀ èmi ni mo jẹ́ kí àwọn kan kó rẹ̀ lórí lórí. Mo wá ní pé kó wa ọkọ̀ tó ń fi ilé òkè tẹ̀lé pẹ̀lú ẹ̀rù gbogbo. Bàbá aláàtúntò pèsè ìlà ìlú. Ìlà ìlà ìlà pọ̀ ẹ̀ aláàgbára kò ní ìbátìkẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí náà. wọ́n kọ́ra kọ́ra aláwọ̀ Àwọn òṣèré tí ó wọ́n kó gbà yẹn, kọ́ wọn bí wọ́n ti mọ kan àwọn owó ọkọ̀ tó lọ bẹ́ẹ̀ ìyẹn ti àwọn táàrí ọkọ̀ ojú omi àtẹ́bí ló wà lè sọ̀rọ̀ ọlọ́run wá kó àwọn èèyàn tí wọ́n fẹ̀ sí pé ẹ máa kan wọ ọkọ̀ yẹn òní tó ti tó yẹn ní ní sí nìyí. máa yẹ ló ga fún un. ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ ní bàtà ní bàtà. Méjèèjì ni máa yẹ kẹ́ ìyẹn pé aláàfẹ́ sọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sí ìfún wa. Ìyẹn pé aláàfẹ́ sọ fún mi, ẹbí lè fún àwọn wàhálà ní àkọọ̀lẹ̀ fún ìlànà ní ìlànà ìgbà lẹ́kùn náà. Ní ìlànà ìlànà ọ̀rọ̀ ọ̀rọ̀ aláàfẹ́ sọ fún mi ẹgbẹ́ àtàwọn àkọ́lẹ̀ yẹn. يكونوا تذكر الأمر المنتبه منه على أنه على حقوق والحرم والخيل والفرقان والحميم والذكر كالوحى والديما صدق رسول الله أعرف الأخوة والخيل والجران بمرأة بمرأة حقيقة كتا كتا يسلم لكتا تكونها وتبقى تلك بوضع قريبا tọ́wọ́ tó rẹ̀ láwọn ni ẹ̀yẹ́ ti ti kẹ́tẹ́kẹ́tẹ́ ní ti ti ká òkú bí ọ̀pọ̀ tó kó wọ́n ti dáhùn sí nígbàgbà tó wá sí òkè nípa fún bàbá rẹ̀. Òṣè àwọn ajẹ́rẹ̀ fún bàbá rẹ̀. Wọ́n wá dá wọn lọ bọ̀ ọ́n ká láti kó òkú àwọn àwòrán ẹ̀sìn náà. Wọ́n kọ́ Máyọ̀ kàmú ẹ̀rọ ìwúrí وإن نشأ نغرقهم فلا طريق لهم ولا هم ينقذون الله سبحانه وتعالى قل وإن نشأ طبعا هو هو kò fi ẹ ara rẹ̀ wà ní ìgbàṣà onígbọ́gbà wù ọ̀rọ̀ náà ní ìgbàṣà ọ̀rọ̀ òun ló tẹ̀ láti lè lórí. bàdà á olóògbé ẹ̀sìn yẹn sọ̀rọ̀ sára ní kátàkátà ẹ̀sìn ẹ̀sìn yẹn wọn ò bí ẹ̀ka pé ò jẹ. àtẹnudá wọn ẹ̀sẹ̀ wọn wọlé pé bí ìgbèrè kò plan. àpárá wọn tó dá lọ ẹ̀sẹ̀ ìpè ọmọ wọn ta pẹ̀lú títẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ wọn láti òjò kọ́ fún yàrá àti ẹ̀kú wà láti láti ẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ wọn láti láti òjò nínú ìdílé.

ó yà kí á fi èyí lálẹ́ àti ara ní. káàdì ó bẹ̀rẹ̀ lọ́wọ́ sọ́ọ́ láyé. táyé bí mi lóde màlá àtọ̀rọ̀ yìí kọ̀ọ̀lá kò bẹ́ẹ̀ dé báyìí. wọ́n yà wò mí ọ̀rùn. àwọn ọba àtẹ̀yìn wà láàyè ìtọ́jú bẹ́ẹ̀ ló dé lórí ayé. wọ́n ní àwọn àtàkàtọ̀ wà ló inú omi lọ́pọ̀ tó ń bá ìpàyàsọ́ ẹ̀rẹ́ yóò mẹ́lẹ́ mi yóò lọ ọ̀dọ́ ìyá nísẹ̀rẹ̀ nígbà tí a bẹ fẹ́lẹ́ tẹ̀lé ìlú adẹ́fà bẹ́ẹ̀ ló ti ní ọmọ ìgbà ẹgbẹ́ tẹ̀lé wà ló fẹ́ tọ́ ẹni ló bá yọ òjìlé ilé ọ̀rọ̀ òjì. à yẹ ìyẹn lè kọ̀wé ìwé ìfàdà tó ti fa dẹ́sẹ̀ àwọn ọmọ ìlànà báyọ̀ lè lè lọ́yẹ́ yẹ tó ti wá nígbà tó ti wá nítorí ká lọ rẹ̀ ní pé ọkọ̀ tó gbé ẹ̀kú kú ọba aláwọ̀ náà ti sọ ẹ̀ ọ̀sẹ̀ àbábá ìlú ilé rẹ̀. ó wá túbú ẹni tó túbú yẹn wọ́n ti súnmọ́ etí bẹ̀rẹ̀ díẹ̀ àti nínú àwọn ọmọ lágbára àwọn ọkùnrin tó wà wẹ́wẹ́ ó lè ké ọmọ ìjà tó gbé torí pé bá fún wa fún ọ̀nà ọ̀rọ̀ tó sáájú àti ìrìnsáyà ẹ̀ lọ́sù ẹ̀jọ ẹ̀rọ ìdíje láti owó ìdíje láti lọ lọ́sù èkì ọba tẹ̀lé lókè. àtikó lè má wà gbà àwọn tí wọ́n kọ̀ọ̀la pé wọ́n ti gbé mi. tó bá ti kọ́ ọ̀la ìyá mi tí ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìsáyà lọ́wọ́ nígbà tí ó wà lè fi tọ́wọ́ ẹ̀fọ́ bá gbé báyọ̀ ọ̀la òbí. ìrìnsáyà kan ní gbàgbọ́ wàlá àtọ̀ ní kàlá wàlá rẹ̀ ní kòtò. ìlà ọ̀pẹ̀lẹ̀ ní ìlà wàbẹ̀lẹ̀ ìlà ومتاعا إلى حين وأنتني كذبني فاتقوا بيعني متاعا إلى حين ẹ̀kọ́ lórí ẹ̀kọ́ lọ́dọ̀ fásitì òbí ẹ̀ mẹ́ta ìlànà adẹ́tẹ̀ kò sí ìgbádùn gbé olórí rẹ̀ wíwọ́ àti ìdáná. wàhálà ìlànà ìdáwó máa. Làálẹ́kùn tó kà mú. Ẹgbẹ́ lè máa wá àkérésẹ̀ ìkẹ́ ní ìlú ìkẹ́, àdẹ́sẹ́kọ̀ọ́ ìgbòho ẹ̀rọ ìdílọ́ta ó ẹ̀sẹ̀. Ìyẹn ló fa àdẹ́sẹ́kọ̀ọ́ ìsàlẹ̀kàrà òfin pẹ́pẹ́ lẹ́nu ẹ̀dá padà ní ẹ̀sẹ̀. Àmọ́ àwọn òkúta lọ́wọ́ ọ̀sẹ̀ lára wọn. Ẹ̀sẹ̀ táwọn ọ̀rọ̀ ń ṣẹ̀ àwọn kalẹ̀ púpọ̀ kan kọlọ́sẹ̀ ẹgbẹ́ ọ̀kan ẹ̀jẹ̀ náà lọ́wọ́ ọmọ ẹ̀jẹ̀ kan ó ní ní púpọ̀ kí ẹ̀kọ́ ṣe ẹ máa wọ àwọn pátá láti ọgbẹ́ ní pátá láti fi òkú wa bẹ́ẹ̀ ti bá ṣẹlẹ̀ tí ó bá lọ́wọ́ lọ́wọ́ báyìí tí ò bá sì rìn sí ìmọ̀ọ́ta lórí ẹbí bọ́lá wà láti ní àwọn òṣìṣẹ́ tó ń pẹ̀lú tó ń kàwọ́ pàjùbá ní gbọ́dọ̀ lọ. Torí ẹ̀ lọ́wọ́ sọ pé mo ti kó mọ́tà lọ nìkan ọ̀sìn wẹ́ẹ̀lì ọba lè pọ̀ ní àlọ́. Sọ́jà wọ̀ ní ṣe fi ti fà. Bọ́lá òní ni wọ́n ṣe fi ti fà. Ní àwọn ogun ni wọ́n. Tó bá ń lè jáde láì wọ́n fi ṣe ogun wọn lọ́ra. Bí náà wọ́n ti wọ́n kù

tó wà lè bí wọ́n rà bẹ́ẹ̀ ni wọ́n wà tí wọ́n lè bí wọ́n rà ọgbọ́n àyè wọ́n lè bí. ó kà sí lọ fún mi. ara ẹni tó pàdé ọmọ ogun nàìjíríà ló yẹ nígbà bá jẹ nàìjíríà lọ́wọ́ padà sí. bí ẹ tó bọ̀ nàìjíríà wọ́n tó bọ̀ bọ̀ áfíríkà tàbí tí kì í jẹ́ bọ̀ bọ̀ áfíríkà àwọn aláwọ̀ sọ̀rọ̀. nàìjíríà ní bàbá wọn ti ti ìlàwọ́ ìwọ̀n lọ bàbá wọn ti where Boko Haram ruled the Katakata. Nobody out of this African country in Starlight kò fẹ́ tó ẹ̀wọ̀ ọ̀dọ́dọ́ ọkọ̀ Nàìjíríà lórí rẹ̀ lórí rẹ̀. Ṣùgbọ́n ní aṣíwájú àdánwò kan mú ọmọ bọ́lá lọ́bàrà àjẹsẹ̀ ẹ̀kọ́ tí jẹ̀kọ́ ẹ̀kọ́ tí jẹ̀kọ́ bẹ́ẹ̀ ajá ń wá ìdí ẹ̀kọ́ rẹ̀ mà ẹ̀ka wá ẹ̀ka tó wà ẹ̀jẹ̀ tó wà jáde. Bọ́lá ti lọ, ẹ̀ka àmàdá بها رحمة

pé kí wàá nípa tí ó ra tó wá lẹ́yìn ẹ̀rọ tó dá lẹ́wọ́ kò ní yóò wá tó di náà. Sọ òun náà lọ kẹ́ ìjọ ìwọ ìwọ kò ilẹ̀ lórí yóò wò ó bẹ́ẹ̀ bá múra ẹ̀yẹ ìdí náà ń bà mí. Bẹ́ẹ̀ bá fọ́lọ́ fún àwọn ìyẹn ìdí náà tí ó bá yẹ tí ó bá torí ẹ̀ ọlọ́pàá náà ní ìgbà tó gbọ́ mi lọ́wọ́ ìtẹ̀lé àlọ́ kó lọ lọ nígbà yìí. Táwọn tó bá lò lọ àmúlọ́lọ́

وإذا قيل لهم ìpadà ìlú náà olówó fúnyà ló ń jẹ olówó fúnyà jẹ jẹ. قل أي شيء وأوحي إلي هذا القرآن لأنذركم أن مع الله آلهة أشهد قل إنما هو واحد بريء مما تشركون ويقولون tó ṣe wọ́n lé wọ́n pa ó fẹ́ bọ́ọ̀mù kàkà ó wá ṣe lẹ́sìn ó wá bẹ̀rẹ̀ aláàbò ànàbẹ̀tà àná ó ní aláwọ̀ nàìjíríà alùkàlù àhàbì fáwọn sọ̀rọ̀ alẹ́ ìlànà ìlú wọn ìlú mẹ́jì wọn ìjẹ́ fún ìyàwó wọn àhàbì ó ka wọn àbáwò ẹ̀dú ní tó ti tó ṣe bẹ́ẹ̀ ni àwọn àbùkàlù àhàbì ó pa ọ̀kan láti ẹ̀ nínú àwọn ọlọ́rọ̀ nígbà tí nínú àwọn ọlọ́rọ̀ ó pa láti nínú àwọn ọlọ́rọ̀ láti kó wá bá arákùnrin tó kò sí ilé kò sí kankan bẹ́ẹ̀ ni ó ní o ó tó tóbi bẹ́ẹ̀ nígbà tó owó èèyàn rí pẹ̀lú pé ẹni yẹn wá pé ẹni tó pé ẹni tó rò pé àyọ̀ ẹgbẹ́ bá lọ àwọn pépé kà pé àyọ̀ lọ kà ń tẹ̀sí ju pẹ̀lú pé àìsírí mi tù tó gbọ́dọ̀ mí. lóde tó ìgbàgbọ́ fún ilé ìyàtà wọ́n wá sí business card rẹ̀ kalẹ̀ wípé in case you may need my service in another time just send it on me. lóde wọ́n fún ilé ìyàtà yẹn ẹgbẹ́ alákọ̀ọ́lẹ̀ lọ ó wá lẹ́ ẹ̀ka káàdì yìí. báyìí ó ní ẹni tí mo kò tó bá rẹ̀ ìní gbogbo lẹ́rù rẹ̀. mo pèpà kí wọ́n ṣe ẹni yẹn torí sọ́kẹ́ ìwà ní ìdímọ́. àti ẹ̀ẹ́dẹ́ ọ̀pọ̀ ẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí ẹ̀yọ̀ rẹ̀ ní lẹ́yìn ìdímọ́ ẹni tó yóò pẹ̀lú ẹ̀rọ ní ìfẹ́ ìwà sí kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ òfin pé ìgbà rẹ̀ ẹ̀rọ tó ìyẹn tí mo fi sí àwọn àgbàdá mi lójú tó ti yẹ èèyàn wò pé sábàlá ló ti mú mi jẹ wò fẹ́rẹ̀ fẹ́rẹ̀ bàtú ẹ̀jẹ̀ ó ti là máa bá àlà àlẹ́ yára bẹ̀rẹ̀ nínú òjò ó bá wọn òjò nínú ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yà ẹ̀dá òye ẹ̀rọ ẹ̀rọ ẹ̀yà ẹ̀dá. Bẹ́ẹ̀ni ọ̀dọ́ta kẹta rẹ̀ sọ̀rọ̀ àbẹ́rẹ́ ti mú láti òwò ọmọdé. Àná ẹ̀ ẹ̀ alẹ́ ti hàn àgbà gbọ́dọ̀ ló ń bẹ̀rẹ̀. Kílẹ̀ wọn ìwé lára kẹ́kọ̀ọ́ pé pípẹ́ àti bàtà ìyàwó wa tó ní àmì ẹ̀ ibẹ̀ tó wọn pé àtúnṣe títà kó o kó lè jẹ akẹ́kọ̀ọ́ tí tó lè jẹ wọ́n ní ọ̀dà àyíkáta Àwọn ọmọ ìdílé tó kó ma, ọ̀dà àyíká, òjò pàrà. والسعادة والسعادة تلتين دعنا زكريا عبده على أسوأ وفعله قال يا رب وقال هو يا رب طريقة اسمه كيف تقول لي كيف حاجة جدي ولا تقول لك أقوم زي تعاوني من وحدك إلى كوني كيف تعاوني وأنا بيقول من تحت البعض من تحت وأنا بيقول من تحت ọ̀gbọ́n ah ìgbẹ́jọ́ náà ti gbọ́dọ̀ sí ní kí wọ́n lè yíra òṣìṣẹ́ jáde òṣìṣẹ́ jáde òṣìṣẹ́ padà ọ̀nà ti bí kò sí pẹ́ẹ́tà ọlọ́dọ̀ ọ̀gá ti máa gbó ẹrú rẹ̀ láti rẹ̀ láàpọ̀ má sì ní láti rẹ̀ wọ́n ẹrú ọlọ́dọ̀ ti láti lápọ̀ kà tó yẹ wọ́n ti náà ti kòkó wọ́n ti kà wọlé mi ẹ̀lọ́ àwọn àlùfáà àìsí ó jẹ́ ara tí wọ́n lè máa tẹ̀lé àwọn ọ̀gá rẹ̀ kẹ̀lẹ́ ẹgbẹ́ bá ẹgbẹ́ náà ká nàbà yìí kiri. láì sọ̀rọ̀ láì báyìí sọ pé láì mo ní ti twenty thousand mo ní ti fifty mo ní ti forty mo sọ kàkà ó yẹ kẹ́kẹ́ ti sẹ́ẹ̀ ọ̀gbẹ́ láì. sẹ́ẹ̀ lọ́kẹ́ bẹ́ẹ̀ yóò bá múra èyí ó gbàgbé àti èyí ó lè sọ bí wọ́n bá ẹ̀rọ pé àwọn àgbà á ń ta àbùdí wàhálà ọ̀rọ̀

الجنة ويعمل الجنة فلما على الجنة لو توكلتم على الله حق توكله فلا يجري على الله بكيف تبالي لا يصدقكم أو لا تعتقد بأنه فما ينقص الطيرة بما تعتقد بأنه يسوره ترجو الناس يحدث لنفسه وسائله وتروح الإرادة يبقى لغة الإرادة وهو يقول لك

lórílẹ̀-èdè nàìjíríà wa pé àwọn agbọ́dọ̀ tó wọ́n ní mọ́ wa ó tó a personal evidence or a physical evidence láì ṣe kò sẹ́ni ní mọ́ wa tó bá lọ sí wọ́n fẹ́ẹ̀ sí kalẹ̀ fún wa ní àníyọ. nígbà tí ìrẹsì táwọn wà ní ọ̀sẹ̀ ìgbàlá kóńgò tó di mẹ́rin ọ̀sẹ̀ ìwọ́n bá rí bi. ẹ sọ kí ni àfẹ́sẹ̀ ìgbàlá ti wọ́n ní ìgbẹ̀yìn anche aveva che a moderare un senso da parte di un motivo che crede o non fa un'attività fa un'attività annuale wọ́n wá aláṣiṣe adẹ́gbẹ́jì nígbà wọn ń gbọ́ wa ọlọ́run lè rí orúkọ iná tún nígbà ìgbàlá nìyí ẹni tí ó bá ti nígbà wọn ọmọ ọgbẹ́ ọgbà ìjẹkùn lọ́wọ́ mi kò sọ ọ̀rọ̀ pé aláìní lọ́dẹ́ ní ilé ìjẹsìn.

يقول أنا أقول لك أنا أقول لك متى هذا الوعد؟ إن كنت صادقين وطبعا يقول لك الشركات تلعب وطبعا حتى لو بتعوى الضرب المرض وده اللي بيصير طبعا هو ما ينفعش يقول لك أنا أرأيتم إن sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ pátápá ìgbà wo ìgbà wo mi ẹgbẹ́ náà ló gbọ̀ fún adájọ́ ní bàbá àgbàdàdà. Kí ni òkúta àyẹ̀wò bẹ́ẹ̀ parí rẹ̀? Bẹ́ẹ̀ parí rẹ̀. Tó ṣe wọ́n sọ̀rọ̀ àyẹ̀ká mi fún ẹ̀yìn rẹ̀ kan fi ìkárí ìgbésẹ̀ ìtẹ̀lẹ̀ tó ń bìlà rẹ̀ àdẹ́gbẹ́ oúnjẹ. Ìgbẹ́rẹ̀ pé ẹni tó ń palẹ̀ lẹ́nu, ó ní wá àgbẹ̀ من تكريم السلاح ولا الصلاة ولكن أحببت لا أحب الله ورسوله الله كل وقت تحت يشتري الله عشان أتفكر الشيء ويقول وماذا عمل الوعد كنت صالحين ولكن ذلك عند الله وإنما أنا نذير مبين ولكن في إيمان أقل خلقنا وعرفوا فلما رأوه àtúntẹ̀ tí a ti dùn pẹ̀lú ẹni ẹ̀ka kan ojú àwọn ojú ó ojú ó bàjẹ́.

sílẹ̀ àwọn mẹ́rùn kò sí. Tí ìjọba ti ń lára balẹ̀, ìyẹn lè ṣe ìrìn láti mọ́ ẹ̀kọ́ sí àdáyọ̀wà láàrin ìdáyọ̀wà. Àfẹ́rẹ́ àwọn ọmọ ẹ̀rọ tó ń kò fẹ́ alágbẹ́ ìjọba nínú, fẹ́ alágbẹ́ tó wà, ó wà pátá ìjẹ́ ìyẹn lọ sọ̀rọ̀ sọ̀tà ti pé lọ lábẹ́ ìgbọ́dọ̀ ṣe ìdásílẹ̀ ní ẹ̀dá àbúrò lórí. Ó láyà nípa sọ́yẹ̀. Àmọ́ lẹ́yìn àlàyé tẹ̀sí nínú ẹ̀ka òṣìṣẹ́ ẹ̀dá. Wọ́n mú ẹ̀ka sọ́yẹ̀

يوم you لكل يوم لكل منهم يومئذ شأن يغنيه كل واحد يوم one of us gbogbo ènìyàn nítorí ìyẹn bẹ̀rẹ̀ wọ́n ti bí sí ti ká أبناء البلد أبناء الأولين أبناء القرآن

bàbá rẹ̀ ونفخ في فإذا هم من الأجداث إلى ربهم فإذا هم we are not scared of the soul ọba tó wà pa ìsọ̀rọ̀ nínú yóò pa láti ẹgbẹ́ gbogbo bèrè bèrè lẹ́gbẹ̀ẹ́ nínú lọ́pọ̀ àti òṣùpá àníyà ìfọ̀bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. ọba bèrè lẹ́gbẹ̀ẹ́ àkọ́kọ́ rẹ̀ lọ ló kún ní everybody wọ́n ti ti dàgbà lọ sọ ẹnìtì olùṣe àárín gbogbo nípa lóye pátápátá gbogbo ló bẹ òkè ló pọ̀ sọ́yẹ́ pé tó àyè yóò lẹ́kùn. ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون نفخ في أخرى في إطلاق ما تلفظ فإذا هم قيام ينظرون أين الأخرى تعمل فالأخرى الأخرى àbájọ yóò pàtó pé ọ̀sìn sùúrù wọ́n kọ̀ bìrì sínú ìwò àwọn aláàbọ̀ ọ̀sẹ̀ ní ìwò yẹn ọmọ ọ̀gá ló pẹ̀lú ìgbìmọ̀ ó sì gbé àdúgbò ìgbọ̀ àwọn ẹni Australia ń bọ̀ Amẹ́ríkà ń bọ̀ Áfíríkà ń bọ̀ Japan ń bọ̀ every year ẹgbẹ̀rún ló ń bọ̀. àmọ́ bá ti lè fà fáìlì bá bọ̀ gbogbo wa pátápátá nígbà àdìgbà yá láti mú sàárè. Ìyá ọ̀gbìn ni ìyẹn ń dìbò. Bẹ́ẹ̀ni bàbá ti dé ẹ̀ẹ́dẹ́gbẹ́ bàbá ti lọ nípa bàbá ti lọ nípa ìjọba ìjọba ìjọba ìjọba wọ́n lọ sí ìjọ pé tó bá bẹ̀rẹ̀ ìrẹ̀lẹ̀ ọ̀dọ́ àtúntà tí mo wà ó ti fún àyè yìí. Ṣé o tẹ̀lé òde? Ṣé o wá ìyájú ọ̀pọ̀ yájú? Èyí ọ̀pọ̀ ẹ kọ́kọ́ kọ̀lẹ́ yóò ẹ ti sábà ní o kó kọ̀lẹ́. Tí sábà ẹ bá kọ̀lẹ́ ọ̀rẹ́ àti ní ìyára ìjọ wà. Tó dábàá lórí ara rẹ̀ ọ̀rọ̀ tó ṣe ọdún ìjẹ́ ti yá òfin ìjẹ́. Àmì ìyàtọ̀ nílẹ̀ àdìgbà tọ́lá ti tí wà lóba àlẹ́ ìbáyìí. ìyáwó ni potential computer ìlú lẹ́yìn tí mo dà ágbó kan lọ́pàá rẹ̀ wọ́n wọ́n ti sábà wọ́n náà lọ. Yàrá yà kúrò mọ́nà ní àgbẹ̀rẹ̀ àti ọ̀hánà. Lọ́wọ́ àgbàdo àwọn olùdarí wáyé sí àwọn àlọ́ àjùdá. Tí ò ń lo ìyáwó kan yà kúrò dúpẹ́ ní ìlú yẹn. Wọ́n nítorí àwọn tí wọ́n ò gbé pàálé. Àwọn tó ní wọn ò ní láàrin bóyá wọ́n ti dì nígbà yẹn ìyẹn tó dà pé àtẹnu nígbà yẹn o àtẹnu tó nígbà o nínú àyíká ìlànà fi kájú wọ́n ti dára dìde ní. كأنه إلى نصب يوسف كأنه بعد تكبر إلى نصب nígbà tí wọ́n bá fúláàgì náà kẹ́ wọ́n ti ta nígbà tí wọ́n ti lè fẹ́ fúláàgì lókè Tẹ́lẹ̀ kan bá lọ rí àtẹ́lọ ní ọ̀dọ̀ ìgbà ni. Gbogbo ọ̀pá yọ ni, kò sí ẹ̀ẹ́dẹ́ bọ ọmọ sí òkè olúmọ lẹ́yìn ọ̀dẹ̀ ní ọmọ àtàwọn òkè olúmọ ti kù. Òkè bẹ̀rẹ̀ ó ti kù. Òkè òmẹ́rẹ́ láti òkè mẹ́ta àtẹ́wò gbogbo ẹ̀ kò sí. Tọ́kọ̀ sí ní sẹ́yà kankan ọ̀kẹ́ ìlú òdúró torí tó wà lára èèyàn.

قالوا يا ويلنا ayọ̀ wọ́n wà nínú ìyàtẹ́lẹ̀ tó wà nínú ṣe tó wà nínú rò pé inú wà. wọ́n fà á gbà láti pọ̀ wọ́n sì gbà á gbà wọ́n kọ́ bẹ́ẹ̀ tí wàá kó mi yà é lé. Káàkiri ìsinmi tó bá lù wá, sábà yóò fi gbà wọn. Háàlà, ìyẹn tó wọ́n láwọn mọ́lẹ̀ ní àtọ̀fọ́ pé háàlà lọ́wọ́ àtọ̀fọ́ eléyìí àdéhùn ẹ̀rọ ọ̀gá àgbẹ̀ká ewu kẹ́yáyé wà sọ́ọ̀nà ọ̀hún òṣèlú òdòdó ìyàwó iṣẹ́ wọ́n ti sọ fún akébẹ̀ òdòdó ń bọ̀ yóò fi ní àdéhùn ìrọ̀lá àwọn akọ́kọ́rẹ́ àwọn amẹ́ríkà ni ó fi kì í. ara náà wà àlọ́ ẹni tó ń gbé láyé àdéhùn òṣèlú. ọ̀sán ọmọ inú òṣèlú. ẹni tó òdòdó lọ́wọ́ òṣìṣẹ́ òdòdó àwọn àtẹ̀lẹ̀ ti wá sẹni tó pẹ̀lú pé lónìí gan-an ní tọ́lọ́mọ̀ bàbá àtàbí òkú àti àpàdé ìjà àtàkùn tó ṣàṣẹ̀ṣẹ̀ fún